محمد وعلى آله وصحبه أجمعين. ìbéèrè àkọ́wọ̀ tó máa ń di aṣọ pẹ̀lú àtẹ̀yẹ ti fi òfin kalẹ̀ pé àdúgbò jọmọta sọ àdáwọn náà. àlùfáà ní kí ni ìdájọ́ ẹ̀sìn nípa bóòlù àti olórí. olórí ìlú àbólórí ilé àwùjọ olórí ìlú ìbéèrè wọn tó kọ́ tẹ̀ lọ́yìn mi pé kéèyàn bá wá yan olórí olórí máa lábẹ́ rẹ̀ àbí ọ̀yan olórí àmọ́ ń ṣiṣẹ́ ní nílẹ̀ ń gbowó yìí ìbéèrè náà nù. eléyìí kọ́ tó mo ti ṣe fún lẹ́kṣọ̀ lórí eléyìí ní àgbáyé kẹ kẹ béèrè rẹ̀. àwọn ọ̀nà tí ìṣẹ̀lẹ̀ alákalẹ̀ tá a máa fi ma ògbóni láàmú lọ́nà àti ọ̀gbìn àtẹ̀fún wa tá a máa fi ògbóni. àwọn gbogbo ọ̀nà ẹnu ìdí ọba dára dáhùn yìí wọn ní ìjọba gbogbo ọ̀nà tí wọ́n bá lu olórí tó ti wọn bá nìkan. gbọ́dọ̀ bá gbọ́ ọ̀rọ̀ sí obìnrin. Ìrẹ̀ jẹ́ kíkọ ọ̀nà tó rí ní ọ̀nà tí ọba rẹ̀. Ọ̀nà ọ̀tọ́ba rẹ̀ dá o kọ̀dá o ọba ti ìwà wà nílẹ̀. Ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ìdáhùn súnà nẹ́ẹ̀sọ̀tà tó nà ní àtúnṣe ẹrú ọ̀tọ̀ agbọ́rọ̀ sí náà ló wà ní ẹsẹ̀ afẹ́afí àyàfí àdáyébáyà sí oníjọ́ta bá rí pé ó mọ́ fàwáhà àwọn àgbà ilé ìjìyà ti fi yẹnyẹn àbí ìjẹ wa ń pa àwa náà lọ bí pé ẹ ń pa na lọ bí oko sọ wa lẹ. ara àtàwọn wà kọ́ àyínà ìjọba dáhùn béèrè yẹn lẹ́ẹ̀kì tá ti gbà pé èèyàn lórí àyínà ó pé bí ń ọkọ̀ òun àti pé ìwọ́n máa ti báyìí. ìwọ máa ń jẹ báyìí ìwọ máa ń jẹ báyìí ẹ̀sìn sí èyí náà máa wá lábẹ́ ìkíni àtàmúrú ọ̀pọ̀ àbí sọ̀tọ̀. Àlùwà ọ̀sẹ̀ Àwọn arí kọ́ nínú àwọn ọkọ̀ wáyé ti Bàtà wá rí pé nígbà ẹni tẹ́ ẹni tó ẹgbẹ́ ti tẹ́lẹ̀ yìí, àbó mọ́ màá tó mọ́ màá àbúrò nǹkan Tí ó ní náà ó ti yọ kúrò nínú àyà lòdùn náà ni. Àti pé ilé ẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ pé àpapọ̀ àwọn bí kábà tó bá ti ẹ̀rí ni ìjẹ̀lú mẹ́rin. Náà wípé àwọn àpá àti onílẹ̀ àpapọ̀ gẹ́gẹ́ bí nínú ilé bọ́yà yìí ní ìjọba àti àkókò àti rẹ̀ wọ́n kó fúnfẹ́ mọ́sọ́dà fún àfihàn wù báyìí. tó bá ẹ̀rí yóò jẹ ọrùn káyọ̀ ọ̀nà kó lu ìsìlámù kò ní kó rọrùn káyọ̀ ọ̀nà kó lu ẹni ọ̀nà kó lu ìsìlámù ẹ̀ ká lu rẹ̀. olùgbẹ̀ndé yọ̀ ọ̀nà kó lu ìsìlámù yóò lè wọn náà láti yọ ọ́ kó lu ìsìlámù káwá mọ̀ pé àti ìsìlámù wọ̀ sunna ọ̀tún mẹ́lú èèyàn lè ṣe mistake ó lè ṣe nǹkan kan kí ọlọ́ba mi ẹ̀mú fẹ́ ẹ̀mú fẹ́ lẹ́gbàánu tó fẹ́ lẹ́yìn àti ní bàbá báyìí àtẹ̀mí ní náà ní wọ́n lè fẹ́ẹ́ lélẹ̀ pé àwọn ní báyìí wọ́n lè fi tẹ́gùn báyìí. àwọn ẹ̀jẹ̀ lè ka ọwọ́ kó lọ àlùjù náà ọ̀rọ̀ wọn kò lọ àlùjù bẹ́ẹ̀ náà làwọn náà gbọ́dọ̀ pé àbí ló. ẹlẹ́ẹ̀kejì ni pé sẹ́rí ọ̀wá rí ìlú táwọn àǹfààní gbé kalẹ̀ ọ̀lẹ́ká ọgbọ́dọ̀ lágbára ní ìmọ̀sùnmù ọgbọ́dọ̀ lẹ́yìn ọgbọ́dọ̀ lágbára ní ìmọ̀sùn. àǹtí tí a lè sọ àwọn àlùfáà tó pé kọ̀ wá ìlú kalẹ̀ ní àwọn òní pé kọ̀ wá ìlú kalẹ̀ tí ó ta ko nẹ́sù. ẹni tí ń tẹ inú ní abẹ́lé abẹ́lé tá a gbé ìlú kájà òjì máa ń wọlé nù. mo gbé láàrọ̀ yìí náà mo sọ ìdáàbò kan báyà kí n sọ fún ìdáàbò nínú ẹ̀sìn ẹ̀díje mi nígbà kan wà mẹ́rinà. Ibi jíjá ní àdáka lè pé gbogbo ẹni tí ọba fẹ́ máa kẹ́kọ̀ọ́ àgbà kan máa wá. Àwọn èèyàn sì ń wá. Ọlọ́ọ̀fin fọ́lẹ̀ níjọ́ kẹ́ni kan ń lọ wá sí kan mọ́ àwọn lẹ́jọ́rà nílẹ̀. Ẹni máa ń lọ wá tọ́jú ọmọ wá ní mímíkì. Òun rí kẹ́ni kan náà àwọn tí ń wá ìṣíà. Nígbà àwọn tí wá lè fi ìjà ní àtàlẹ́ ẹ̀ ìyá torí náà ẹgbẹ́ àtẹ̀yẹ ní àlè àlè láti òní lọ. Tírú dé orí ìtòrí pé ìmọ̀ ìyẹn àti ilé lọ. Orí ìtòrí pé ìtòrí pé àní tí òfin máa tí a ò lè rí òní máa Ọ̀gá mi wọ́n wá pàdé náà wọ́n àrọ́ parọ́ wọn yìí tí a ò máa dà. Omi àti ìjọba àwọn ọlọ́ọ̀dì táyì mo ti mú wà á lè la àwọn àtàwé yìí ẹ̀wà náà lọ́wọ́ ìgbóni ìjọba àmì yìí àmì kàtà ti gbẹ́jẹ àwọn tí wà ní ọlọ́pàá tàbí ọ̀tẹ̀ pẹ̀lú ẹ̀rí nínú ẹ̀rí wa ni pé ẹ̀rí yìí nìsín alábàárù bíi pé bẹ́ẹ̀ abala ìjọ náà fi kò fi bẹ́ẹ̀ nàìjíríà gbọ́ àgbọ̀ ní ìkùránì àti súnmọ́ ẹ̀dá lọ. táwọn bá mi gbọ́ ní lọ. ìyẹn wá ké nílé ewu àwa ní orí pé ní kò fẹ́ mọ̀ báyìí náà rẹ̀ ní ọkọ̀ tí ní kí àti ẹ̀kí tí sunna tí wọn fẹ́ ti ayé àgbáyé wọ́n ń tàṣàlù mẹ́lẹ̀ ló ṣe kí nà tàjà ọ̀gá fàkàtìrù àtà ẹ̀sìnmáà kàlámọ́lọ́ tó máa àbúlẹ̀lú màkàlà. àgbáyé ní kọ́dà bí ní kíríkù ẹlẹ́gbọ́ ẹ̀ kọ́kọ́já bí kọ́kọ́já bí à. tọ́ba wa bá yókù ń fẹ́ gbọ́ ọ̀dọ́ òun fẹ́ rí ní òun fẹ́ gbọ́ ọ̀rọ̀ náà òun fẹ́ máa kí ní ọ̀rọ̀ náà àtẹnufa àdéhùwò kájà yẹtù máa àtẹlẹ ọ̀nà ẹgbọ́dọ̀ tún láyé bọ́dọ̀ ẹgbọ́dọ̀ tún ní protection tó bá ní ìlú protection kó fi lé ní omi tó rọ̀ náà kọ́lá kùránì ọ̀sán pé dandan kọ́ ga ìdá ẹ̀rí ìmọ̀ ní pé kùránì ọ̀sán bá ń gbọ́ ọ̀sán tó lò fẹ́ máa lọ wọ́n máa lọ ọdún ti bóyá wọn dèjà ìwé àgbẹ̀ fún màá àbùlé wó màá bẹ́ẹ̀ kọ́lá ẹ̀sìn ilé ìdílé ẹrù ìnígbà káàdà wọ̀ ẹ̀dá wọ̀. Orí ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ọ̀ìdà ọ̀ìdà àwọn àlùfáà wà nínú àwọn ọ̀dọ́ àwọn òní ìtẹ̀lẹ̀ bírèkì ìwé ọ̀ìdà kankan lè tó pé mo náà wà lórí ẹ̀ bọ́ ilé nínú nọ́ọ̀sù ìmọ̀láyé àti nọ́ọ̀sù àti eléyìí ní ìtẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ láyé lónìí. Tẹ́ bá ní ọ̀pọ̀lọpọ̀ tó ń dábì dínà lẹ̀ lọ́ba kéwù lọ gbá ìmọ̀ràn mi ní báyìí ìmọ̀ràn mi ní báyìí ìmọ̀ràn mi ní báyìí ẹni gbọ́kọ́ là lọ́ọ̀rù ọ̀lọ́ ìlú ti àwọn ìmọ̀ mi lè ti lẹ̀. òní ti máa ń ké tó kìtà kó tàbí ìbámu ẹ̀ iṣẹ́ ìmọ̀ọ́mọ́ ìlú àbúrò àwọn ẹ̀ máa wò àwọn àbáàlù. àkọ́kọ́ ti dábà ní bá gbóhùn ọ̀rọ̀ nípa kékeré ilé ìwé bẹ̀rẹ̀ lọ́kọ́ ọ̀nà lọ́ọ̀ lẹ́yìn tá bá yọ̀ ọ̀rọ̀ náà sún náà lẹ́yìn lóko kakọ́ ìdá lóko kẹ́lẹ́ kọ́ ìlà ọmọ ẹgbẹ́ ẹ̀fí fún ọ̀rọ̀ ọlọ́run àti súnà lórí sọ̀tọ̀. èyí tí wọ́n fún yìí ká má fi sọ láàbọ̀ alákàlà tí ó yí ọ̀rẹ́ màdínà pé ìdí mo dé ní àgbé ọ̀gbọ̀ ìdí wọ́n gbé ọ̀gbọ̀. èmi dé ní àǹsọ ní àwọn àgbà ń bẹ̀ ní àbí ọdún kàwé lẹ́ka àbí ọdún ṣẹ̀rí ọ̀tọ̀ ní bọ́ọ̀rọ̀ ti rí bí rí láyé ọ̀tọ̀ ní bí ṣé bọ́ọ̀lù ní oríláyé òun ẹ̀kú ẹ̀yìn àwọn mi àwọn nípa ṣé ní àbálò lọ àwọn àṣì ọ̀nà àríjì kẹ́lẹ̀ ọ̀nà àríjì ẹ̀fílẹ̀ ti rẹ̀ pé òun èyí máa nà ó. láyé àwọn oníṣẹ́ àmì máa ẹ̀mí ti sọ pé àwọn oníṣẹ́ ìṣe kan bí èdè méjì ní ìdàgbé àníwò mi bọ́lọ̀ nínú tọ́lọ̀ bọ́ nàbà. a ti wá gbogbogbò ilé ìdáwà pé ìmọ̀lẹ́ ẹnu tẹ́lẹ̀ àǹtẹ̀lẹ̀ káyà àtẹ̀lẹ̀ àbí ọdún ọ̀hún eléyìí ò yẹ kànáàbà alábẹ́ni àbí ọdún ìṣàrí gbogbo èèyàn tó bá ní ìdáwà láti dáwà tó orí náà ló ti jẹ́ ẹnu àti eh, èsì ẹ̀ńkọ́rídà ẹ̀ńkọ́rídà eh, ìmáàmù yìí gbogbo àwọn ìmáàmù yìí àtẹnudọ́tà àwọn àpá àwọn àwọn àtiwájú wa àmọ́ gbogbo kakọ́rídà gbogbo ọ̀rọ̀ ìmáàmù ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀ṣun lọ́dún gbàtà láwọn ọ̀rẹ́ ìlú omi rẹ̀ ẹni ó ṣe ń kọ́ mú ní ṣàlàyé ìdílé àwọn sílùú wa pé ó ní àwọn ìkan láwọn pàápàájọ́sàn ó lẹ̀ òkú mọ́ra ẹyẹ pé ìkan wá pàdé rẹ̀ pàtó pọ́pá ní sọ́sọ́rọ̀ pẹ̀lú ìgbọ̀lọ̀ ìyẹ̀wò tí wọ́n lè kan láwọn pàdé wa sọ pé láta òfin sí ájú mo bá bọ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni kàtọ́ pé mùsùlùmí náà lè máa ṣe ájú ìyà lórí ìtura láìláì ara rẹ̀ láìláì. Gbogbo ilé ìlànà ìdáhùn, àlàájú òfin àfẹ́sáfẹ́ àrà, ẹ̀yọ̀ àtẹ́lì ló wí, dáyà ìlú ni mùsùlùmí náà ní àjọ àwọn àkókò bàlá àtàlì àjá. Kí wá ló lè jẹ́ kí ájú wo di àlàálì ìdílé ló padà bọ̀? Ìdílé ló lè fi àdá bọ̀. kí là lọ́kọ́ tàbí irú ẹni yìí tá a bá rí pé tá a bá ti ájúwù rẹ̀ yóò ṣe kóun máa pé kóun ṣe ọ̀gá láàdá ọ̀tá bá a bá rí pé kò ní bẹ́ẹ̀ ká máa lò nípa àwọn àṣà àti lálẹ́ ìwà tó ní àwọn òṣìṣẹ́ ẹni tó ń jẹ́ bí náà nísìnyí tó bá wọn lè ṣe ìgbàgbà nínú tí ń jẹ́ kí ìgbìmọ̀ ọ̀sẹ̀ òun ni ká máa mú ọ̀kọ̀ọ̀kan nínú tí àwọn kálàbù ṣe pé ìhàdá mẹ́wọ̀n. eléyìí ò túmọ̀ pé gbogbo apá kálàbù wọn mi ọ̀gọ́dé òun ní ẹgbẹ́ bí ẹnìkan ní nínú mẹ́láàlú kálàbù ní ní ọ̀nbí àbá kú ká máa dùnú ká máa yọ. ó di mẹ́láàlú kálàbù ó di ìfẹ́ ìwádìí nínú ẹ̀rọ̀dì àwọn ìyá ẹ̀mí ẹ̀dí ọ̀kan náà àwọn sálà fún àwọn náà wà á mọ́lò ní ìgbógun ní ìwà nínú àwọn ẹni nínú àwọn ọ̀gá mi ní pẹ̀lú òun ẹ̀dọ́dẹ́níà. ẹ̀dọ́dẹ́níà ni ó tí wá sọ fún ọ̀kan náà àwọn ọ̀tá rẹ̀ àkú. kí wọ́n fún ẹ̀dọ́dẹ́níà àwọn òṣìṣẹ́ òdì lọ ẹni tó ní ìbátan mo ti ń bẹ̀ wá tó ń bẹ̀ wá ní sóní àwọn èèyàn wọn lórí àwọn èèyàn ọba lọ sí wọn sọ fáwọn ọmọ rẹ̀ táwọn ìyàwó ti pé ká ní ìdìbò kan tí máa ti fún yín tó sí wọn wá bá mi o. so èyí wọn ti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀kan náà àwọn sálàkù ló ti báyìí kí ìṣe àádán ní ọ̀kan náà àwọn sálàkù ló ti báyìí kí ìṣe àádán tó bá ti wá ìbáwọn àkùrá níbi nípa ìlànà àdáhàtúmù

àlẹ́ ìgbà lẹ́nu ìgbọ́lọ́wẹ̀ ìyàwó ní ìlú ẹ̀ nínú ìyàwó yà ló bí yàrá lórí nígbà tí láàbù ẹ̀yà fara balẹ̀ inú ẹlòmí tẹ̀mí lè ní ìdàwọn mistake ọ̀nà wo ló fẹ́ àbálòmí ọ̀pẹ̀lẹ́mí fẹ́ ilé iná ẹ̀yìn náà ní lẹ́sẹ̀ẹ́sẹ̀ ẹ̀yìn náà gbìyànjú bẹ́ẹ̀ bá mú nẹ́gẹ́tì pààtì wá ẹ̀yẹ máa wú bí ẹ máa wú bọ́ síbi máa tẹ̀ pé kó kí àrò àwọn sábà fi jáde. ìyá ńlá wa aisha rọ̀bí ọlọ́run àná ẹ̀wù bí ọba ta kò yàn nínú àwọn sọ ága nínú sọ̀rọ̀ àtọ́nà. abdullahi bin umar owó ìgbà láti ìyá ńlá wa aisha máa fi kò jẹ. nígbà tí ó fi bí ìyá ńlá wa lọ wáṣí mọ̀ mọ́ ọ̀hún àtà àbẹ̀rẹ̀ àná. ẹni wọn fẹ́ẹ́ fi ilé láyé nù ọ̀ wáṣí mọ̀ mọ́ Abdul Rahman Ramadhan Pakai Bapa Rahman Tani Jere Abdullahi Ibn Umar Ibu ni mu ibe mu Allah imallahu aba Abdul Rahman Kuma Mọ̀tàlẹ́yìn yẹ̀yìn náà ìmọ̀mọ́ àtàwọn tó kù náà ẹlẹ́jọ́ jẹ́ pé líle koko yìí nìkan ni wọ́n máa bọ̀ jẹ́ kí i pé ìdíje dáadáa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbánilò dáadáa ó kún un bí àwọn àwọn sábà sọ̀rọ̀ ọ̀hìn àwọn ọmọ ọ̀gá bóyá bá bá ti lé ọlọ́wọ́ gbọ́dọ̀ máa àwọn tí ń fa lè kò sì ní jẹ́ pé ìwà náà pàtàkì sí inú kaba ìpínlẹ̀ àwọn sábà kọ̀ọ̀kan ara ni wọ́n àmì ìbàdí àti ìdílé gẹ́gẹ́ ń sọ máa ń lè ti wí gbogbo kọ́ńdà gbogbo àfa mi yọ tẹ̀lé ọ̀nà náà ọ̀nà ìwà bá pèlè ọmọ ìlú bí bá kú ìyàn táwọn àti ìyàn lẹ́yìn lọ́dọ̀ tó wà ní ìwọ sẹ́lẹ̀. ẹ dábòó sí ìwà pé ká yọ àbọ̀ àwọn kòòlù sálàmù dá níta mi àfa wà lẹ́sì sálàmù wà lẹ́sì torí pé àti àmà lu ìlà àkàrà. Aleykum salaam

ìmọ̀mù ìtàlámà sí màmúmù ìtàlámà sí ìmọ̀mù yóò ṣe jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀. wọ́n ní kéèyàn lè yẹ̀wò ẹ̀rẹ́ bá kẹ́wò dáadáa wọ́n ní ẹ̀wọ̀n kọ̀ọ̀kan ìwọ̀n lọ́la bí ọ̀gbìn yẹn bí ìmọ̀lẹ́lẹ́ wọn ní ọ̀rọ̀ eh, bọ́ọ̀lù. eléyìí ní wọ́n béèrè pé bẹ́ẹ̀ láti áṣì ìkọ̀tà ọjọ́ mẹ́ta ẹni sọ́ńtà náà ní gbogbo yìí bí làǹdàbí ní sọ̀rọ̀ àtúntà wàhálì gbogbo máa ànàlì yàtọ̀ ìsàlà ànàlì ẹni olórí nínú àwọn méjì òbẹ̀ni ọmọ bẹ̀rẹ̀ sí i lọ́kọ̀ tàbí bọ́ọ̀lù النبي أيهما الذي يبدأ بالسلام ẹnìbẹ̀rẹ̀ pé àwọn ìfọ́ àrùn tí ni yẹ́ ẹ̀kọ́ jẹ́ ìbáṣúwà pẹ̀lú ìbáṣúwà pọ̀ pẹ̀lú wọn. ẹni kọ́ lọ sí àwọn ìfọ́ àrùn òdìmọ̀ pé kí ni ìbáṣẹ́ àwọn pẹ̀lú olóògbé ẹ̀kọ́ jẹ́ lórí irú àwọn àbẹ̀rẹ̀ báyìí a ti wí wí wí wí wí ọ̀dọ̀ ní dá wí ọ̀dọ̀ ní wọ́n là wí. sọlọ bá wọn. lọ́wọ́ kọ́ Thank you. Ẹ̀ka àyẹ̀ṣẹ́ sọ̀rọ̀ ní àwọn náà jẹ́ àwọn ọ̀rọ̀ ìyẹ́ tí ń pọ̀ jẹ́ kan eléyìí yóò fi nù tá sọ bọ̀dún tó kan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n láwọn jaari tàbí wípé ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ pé àwọn náà ń gbà ẹ̀ bá fi ó lọ pé ó fún alẹ́ ìtàmù tó fún alẹ́ ìtàmù àyẹ̀pẹ́ ní àwọn ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ń sọ pé kó lè tẹ̀sẹ̀ sí lọ́rùn náà lè fún náà ìdí mi máa ní pé kọ́là tí wọ́n lè fi báńkì yẹn sí tí ìjọba lè fi wọ́n ní wọ́n gbà gbà wọ́n ní bàtà yẹ. bẹ́ẹ̀ bá lẹ́rìí pé láì báńkì láìsẹ̀sì ti ń bẹ lọ́wọ́ wọn òní láìsẹ̀sì ti ní non-interest bank ẹni bá lẹ́rìí kan pé wọ́n gba rìbá tó yé ẹni kò mú wa ó lọ ó lè pa ní owó ti yé ni wọ́n ti ká nù. wọ́tẹ́ rí ẹ̀yà bẹ̀rù ọlọ́run pẹ̀lú àbàmà sọ ẹ̀yà bẹ̀rù ọlọ́run. ẹlòmíì ọ̀ọ́mọ tí wọ́n ń pè ní islamic bank. Gbogbo ni báńkì Islam ṣe ń jẹ́. ó ti rò pé báńkì ìsìláàmù ọgbọ̀dọ̀ máa ṣe tààrà pé tàgá sàdákà foundation. mo jẹ́ àwọn tó wá bá torí bẹ́ẹ̀ pé a tó ní káwọn ló tún máa gba owó ni wọ́n láwọn akáwà àgbà àwọn náà wọ́n láwọn owó wọ́n ti ní báńkì wọ́n bá gbé ìmùlẹ̀ yìí ní ìkọ́bẹ̀ rọ̀ náà. Jẹ́rí bí jẹ́ báńkì ìsìlámù kí ni tọ́ rí rẹ̀ òun yára ẹ̀kọ́rọ̀ tó papọ̀ wà á dàmú lọ́ọ̀rù bẹ́ẹ̀ wà á rọ̀mù bẹ́ẹ̀ á. Àhàmì lọ́ọ̀rù bẹ́ẹ̀ wà á rọ̀mù bẹ́ẹ̀ á. Olúwa lóun ṣe kátàkárà òun jẹ́ Òun ti ní àlàáfíà. Òun ti rìbá èlé kéèyàn tó máa kátàkárà kábíyé ká jẹ èrè báńkì ìsìláàmù máa ta ìmàdégé ni ìmàrà ọ̀sẹ̀ tí ó tú tẹlómìn ló bá gbé kí ni ìyàtọ̀ rẹ̀ ọwọ́ abáwọn nídìí ní yáàrí bank àwọn onígbà olówó wọn gbọdọ̀ yáàrí owó tí wọ́n fi èlé mi ẹ̀yọ́ bá ti ní nǹkan kan tó fẹ́ẹ́ lẹ̀ tí wọ́n ti fẹ́ òun lágbàgbà àti sọ́yìn. wọn gbọ́dọ̀ dá o ẹni ọba wa lóun ní pé wọn o ó lè jẹ mi ó lè jẹ omi olú. àpẹẹrẹ yà sábò sí fún wa yàrá ìbàn ìtẹ̀bàn tẹ́lẹ̀ níjẹ́ báńkì àwọn ẹ̀fẹ́ ni wọ́n fọwọ́ bọ àpò tiwọn tí wọ́n dá bílíọ̀nù ìkàlẹ̀ bí wọ́n wọn ò fáwọn fẹ́ yọ kàkà o wọn ò fáwọn fẹ́ ṣe kàrà o kí nana fẹ́ ṣe àlàyé àhànàmọ́wò àgbẹ̀yà wọn wá kówó ìkàlẹ̀ wọn wá gbóòtù ẹ̀wọ̀n tó gbogbo àwọn náà yẹ yéèrè ẹnìkan ta twenty five million sí bísíǹsì ọmọ rẹ̀ yìí ọmọ rẹ̀ yìí rẹ̀ ọ̀dà wa ẹ̀kọ́ tẹ́lẹ̀ kan tí ọ̀dà bá ń lè gbà wọn lẹ̀ ilé yẹ láti gbà kó ìkàlẹ̀ náà yìí nǹkan kan o sì ni wọ́n ti tẹ̀ ọ̀dà ní mọ́ta ọ̀dà ní mọ́tò. Èdè pé à ń lè fẹ́ ní wọn gbáńdé mo fi ẹni wọn ní nǹkan kan tí wọ́n fi hàn ní ẹgbẹ́ wọn ta ìgbà ọ̀dà wọn lé ó lè ó lè bá tí owó ìgbọ̀ láìpẹ́ Àmọ́ àwọn ilé ká bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú àyíké ìjàkadà náà ti. Láti ojú ìwé ọwọ́ bá wọn ní ìsìn pé ẹ̀yà lówó àwọn kọ̀ọ̀kan pé àdìyà yà lówó àbájilẹ̀ fẹ́ rà ilẹ̀ fẹ́ di ilẹ̀ fẹ́ rà ó sì sọ sọ fẹ́ rà fún wa wọ́n wà ní kíkó kí lọ fẹ́ rà òun náà rà náà lọ béèrè pé rà jẹ̀rí àná ọmọ tí wọ́n ní wọn náà àwa gbogbo ọ̀là àmì ní rà bí n bá wá rà á báyìí ní wàá tà fún ní iye báyìí. Tẹ́lí èrè tí wọ́n ń ọ̀run wà lọ́wọ́ àìsẹ̀yà àti ogun tó bá jọ bẹ́ẹ̀. Gbogbo ìjọba ìjọba òun ṣe é ṣẹlẹ̀ àwọn àmì ìṣe ìbá o. Ẹgbẹ́ agbábọ̀ yìí pé báńkì ni èyí ti lé bàbá èyí ti lé ní ìṣẹ̀lẹ̀ ìlara. Kì í ti bá wọn pé wọn lè bàtí dé sábà lọ́jọ́ mi bá ń sọ láti lè òun ló fi jẹ́ pé ní ní dáríba níṣẹ́ mi yìí wọ́n láwọn àlùfáà àbọ̀ká ló wọn tí wọ́n ń mú tó gbogbo tí wọ́n ti bẹ̀rẹ̀ mo ní aṣọ ilé ní àwọn àlùfáà tó ti kí ni wọn. ẹni ó jẹ́ ìbá nínú lágbàáyé lónìí nínú ẹni tó mọ̀ nípa báńkì ìsìláàmù lágbàáyé tí ìṣòro tẹnu òun pọfẹsọ mọ́ńdúró pa òun tí a máa ṣẹlẹ̀ àkọ́ni jùlọ. bẹ́ẹ̀ ni ìjọba nàìjíríà gbẹgbẹ́ gbogbo ìgbà ní ọ̀wà àtàwọn àgbà nàìjíríà tí wọ́n lò wọ́n mẹ́ tí wọ́n ń wo pé owó nàìjíríà owó nàìjíríà. tẹ́lẹ̀ yìí tí wọ́n bá rí i pé wọ́n ṣe gbàgbà tí ọ̀yọ́ ló ń di ẹran tí wọ́n máa ṣe ìmọ̀kẹ́yìn kan fún oúnjẹ tí wọ́n sì ń ṣe lójú mi tó wọ́n yọ epo èrè tí wọ́n bá jẹ méjèèjì lásán wọ́n lé o wọ́n ṣe méjèèjì lójú ọ̀nà bá ṣe báńkì láàmú wọ́n ṣe méjèèjì lójú ọ̀nà wọ́n ṣe wọ́n ti wọ́n kan ṣe é gbogbo owó yẹn wọ́n ó dèkẹ́ rẹ̀ as NCI kí náà ń pè non-permissible income sáńkì ọ̀dọ̀ wọ́n gbọ́dọ̀ lọ bí ti nàrà wọ́n ti fi tó tún tó súnmọ́ one billion naira ti nàrà nígbà ìgbà tó tẹ̀ ten days of quarantine òun náà ní ọ̀rọ̀ àti àlùyé ìdáná ọ̀gbọ́n ọ̀dọ̀ wájú ọlọ́run tí wọ́n bá ní ìgbẹ́sẹ̀ ẹ̀yà máa àwọn tó ń mójú wọn lẹ́kọ̀ọ́ tó kún ju tí lọ ní sẹ́ńtà bàbí lẹ́yìn mójú wọn. báwọn làbá àwọn bá mójú tó wọn tó ní káwọn àkókò wà láàbù mójú tó tó lè láti lè ṣọgbẹ́ nìkan ní kóun ti àdáyé kọ́mọ wá lọ́gbọ́n ti àràmù. látọ̀ lè ní ìgbé mọ̀ wọn lè má láti àlàyé tí wọ́n wà kọ́ńtì fún wọn wọ́n wà ní wọ́n wà kọ́ńtì ìmọ̀ tí wọ́n ti yọ nọ́mbà nínú ìkọ̀mú wa ìṣúrù kò wá nínú ìkọ̀mú so kí wá ní adúgbò oní àbújá ọlọ́wọ́ ẹ ẹ jẹ́ ìṣó léyìí náà sọ́rẹ́ lómi lè fún owó ọmọ ti wá bá bá what ni pé nígbà tí wọ́n láńdẹ́ ní wọn pé ẹ máa ṣe báńkì ni tí béèrè wọn nígbà yìí. gbogbo àná àgbọ̀ tún bí ọmọ bẹ̀rẹ̀ lọ́wọ́ àbí ìjọba ti lọ ọ̀fẹ́ gbogbo ìjọba ó di èlò mùsùlùmí ti ìjọba ti bá gbé rẹ̀. ibi tó yẹ wá wà ni wọ́n máa kó ní wọ́n fi dá báńkì rẹ̀ ní central bank ni wọ́n kò ní ìsọwọ́ ẹ̀ ló wà. bí kọ́pọ̀ bá wọ central bank lónìí ó lọ́la àwọn ń kọ́ ní ọba àti owó kan pé owó ìtura pọ̀ ní ìlú fájú àdúgbò àwọn àlùfáà àtàwọn àtàwọn àlóde wọn náà ti pé ọ̀pọ̀ mẹ́ta ní gbogbo ẹ̀ ni wọ́n ti dára gbogbo ẹ̀ ni wọ́n ti dára ó lè má fà wọ́n o àmọ́ kọ́ra lọ lọ wọn pé àwọn òwe lẹ freedom of information wọn ó fọ pé àwọn ìdáná sí ìdáná sí tó ẹgbẹ́ àti ẹ̀rọ lọ ìnàdíjẹ́ tó péré ìmọ̀ wí àwọn fún ara wọn gan wọ́n ń gba àwọn àlùfáà tó ṣe ní ìlú ti tẹ̀sí ni lọ́ọ́ jẹ́ òsì tẹ́ni mọ̀ bá ń bì í gan tó ṣe tó ojúmọ́ sẹ́nu fáwọn àlùfáà kọ́mídì ẹ̀kọ́ kan làwọn máa wá ìjọba tó ṣe ń dandan fún ọ pé ẹ̀wà gba àlùfáà tó dòkó tì í ní nínú báńkì fún ìtàpá mẹ́rin oṣù márùn-ún tó ṣe ní òṣìṣẹ́ káńtì náà táwọn wà fún wọ́n fẹ̀ kílódé tẹ ilé báyìí ilé yẹn tó lọ sí èmi ò wọn tún ní nǹkan míì tí wọn lè ṣe ilé yìí lọ gẹ́gẹ́ bí ọmọ ìgbà lọ sí mi òkú máa lóyún ni wọn lè ṣe àti àtìṣe wọn ọ̀run lẹ́yìn bá rí èyí tó bá rí pé wọn máa máa gba ìgbà nínú ìdí ìṣẹ̀ wọn ọ̀gbọ́n lọ sáà dábàá ń pẹ́ lọ́ba ní wọ́n ṣáàjì ìbá gba ìbá lọ́wọ́ ọmọ ẹ̀fà láàmú lọ sọ́yọ̀. Ọjọ́ ti lọ púpọ̀, léèrè ti pọ̀, àmọ́ àlè ìbátan, ọ̀yẹ̀ ká sílù ní kọ́tà àpàwà. Ẹ̀sì pápá àpàwà láti wà báyìí. Adúgbò fún àwọn àṣẹ́kù wa, fún wọn àtìkù wọn àti àlàáfíà àwọn ọlọ́bìlẹ̀ fún wa láti dáwà lọ́wà láti mẹ́rin ní mímọ̀ lọ́wọ́ àdìsára fún wọn. Wọ́n àbàdìsára wípé àkùbá ti sàrífà láti àwọn, ó bá sàrífún nínú àwọn bá àtàlẹ́ pẹ̀lú ìgbógun wọn ó bá ṣàlẹ́ fún ìdúró títí lórí túnná àlọ́gbọ̀n ìgbógun ọ̀tọ́lá àti lórí ìlànà àpapọ̀ rẹ̀ bọ́ọ̀bà ìjọ fún ìyẹ̀wọ̀n fún bẹ́ẹ̀ àti gbogbo wa pátápátá náà lọ́la àwòlá kọ́lá fún wọ̀ta ìlà ìlà títí wọn gbèrò àti ọ̀dùnmọ̀. Thank you.